إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم لين تسواجي مكي àwọn elétò nínú ọjà yìí àwọn tí ọlọ́mọba subhanahu wa ta'ala ló ń sábàbí láti gbé ètò yìí kalẹ̀ abẹ́lọ́mọba subhanahu wa ta'ala kó fi eléyìí sínú iṣẹ́ olórí yìí mú kí àwọn ará ọjà lápapọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala àtàjìrì òun ni kí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí máa jẹ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala abẹ́ kó mẹ́jì kí ẹ̀rí àpadà sí agbúrú mú kí kọ́lọ̀mbà kó gbà ní ìjọsìn fún wa àwọn iṣẹ́ olóorí tá bá ṣe ń bẹ̀ kọ́lọ̀mbà kó mọ́ dárú wà láyà lẹ́yìn ìtìsíwájú èyí tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n pè ní àtàwákùlù ala reliance on Allah tí àwa Yorùbá máa ń pè ní ìgbára lọ́lọ́run gbólóhùn àtàwákùl àtàwákùl ala Allah ìgbára lọ́lọ́run gbólóhùn tí ọlọ́run bá subhanahu wa ta'ala lò nínú al-Qur'an ní àwọn àyè tí ó pọ̀ bẹ́ẹ̀ náà ni anábuwa Muhammad sallallahu alayhi wa sallam òun kí wá ní ìtumọ̀ àtàwákùlù alọ́lá so wọ́n ní nínú èdè lágbọ́ bákan náà nínú ṣẹ̀rẹ́ islam wọ́n ní alìrìtìmáàdù alọ́lá alìrìtìmáàdù alọ́láhi fi jalbi manfa'atin aw daf'i madarrati ma'a thiqati billah ومع الأخذ بالأسباب المأذون فيها ìtànpé ní ìgbára lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wa alaikumussalam òun náà ni al-i'timad ala Allah gbólóhùn al-i'timad látara gbólóhùn umda òun ni kí èyàn mú nǹkan ní nǹkan tí èyàn máa sálọ sọ́dọ̀ rẹ̀ téèyàn ó máa fara tì torí ẹ̀ tí lárúbáwá sọ yí pé fulanu ọ̀bdàtù qawmihi lágbájá ọmọ lágbájá òun ni ẹni tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n fara tì bí olórí wọn so al-i'timadu ala òun ni kí afara ti ọlọ́run ọba subhanahu wa kágbára lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ẹ̀mí wa kó jẹ́ nǹkan tí ó so mọ́ Allahu subhanahu wa ta'ala fi jalbi manfa'ati láti lè fi mú àǹfààní kan wá ó ní àǹfààní kan tá ń lé ó ní dáadáa kan tá a fẹ́ láti wá dáadáa yìí kápọ̀ kàpọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala aw daf'i madarrati àbí ìnira kan la fẹ́ gbé kúrò kápọ̀ kàpọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bákanáà ma àsìkọ́ pẹ̀lú ọkàn wípé ọlọ́run ló lè ṣe kéèyàn gbé ara lé kó fọkàn tẹ́ ọlọ́run ọba wa ta'ala وتعالى مع الأخذ بالأسباب المأذون فيها nítorí wáyé kéèyàn ṣe kéèyàn ṣe nǹkan yẹn nítorí yẹ kéèyàn ṣe tọ́lọ́wọ́ bá yọ̀ǹda kéèyàn ṣe nǹkan yẹn so eléyìí wọ́n ń pè ní kíni àtàwákùl ala Allah táwa yòókù ó pè ní ìgbára lọ́lọ́run so ní kí aṣẹ́rí lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá kápọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nígbà tá a bá ń lé nǹkan kan tó ṣe pé nǹkan kan ni à ń wá láǹfààní àbí afẹ́ ti aburú kan kúrò kápọ̀ kan wá pọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà nítorí bá wá yẹ ká ṣe àá ṣe nítorí yẹ ká ṣe that is ní tí ọlọ́run ọba yọ̀ǹda pé ká ṣe àá ṣe nǹkan yẹn so ló jẹ́ wípé ẹni tá a sọ wípé ó gbára lọ́lọ́run ẹ̀yìn yẹn ọkàn rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ó gbà pé ọlọ́run ọba Subhana wa ta'ala ló lè ní kí nǹkan ṣe kò gbọ́dọ̀ gbà pé èèyàn kankan ní agbára ẹ̀dá kankan ó lágbára àti jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ kí nǹkan wáyé àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala so gbà pé ntọ́lọ́mbá ní ó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ntọ́lọ́mbá ní kò ní kó ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè fi kó ṣẹlẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ múmìní ó gbọ́dọ̀ ní eléyìí ní ọkàn òun ló fi jẹ́ wípé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún abdullahi ọmọ abbas radiyallahu anhu abdullahi ọmọ abbas tá ń sọ yìí ọmọ kékeré ní ìgbà yẹn tàbá ní ká wo ọjọ́ orí rẹ̀ kò tí ì lè ju bí ọmọ ọdún bí sí méjìlá lọ anábì sallallahu alaihi wasallam wá ń sọ fún láàrọ̀ ọ̀rọ̀ tó sọ oníwá idha sa'anta eré ọmọ yìí tó bá ń wárán lọ́wọ́ fasta'in billah wárán lọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala oníwá <coughs> tán bá kóra wọn jọ aláyẹnfàárùkà bí ṣọ́yìn ipé àwọn fẹ́ ṣe é láǹfààní pẹ̀lú kankan àwọn fẹ́ ṣe é lóore láyẹnfàárùkà ilẹ̀ bí ṣọ́yìn kọ́tkàtàbà wáhùlák kò sáǹfààní kan náà lè ìgbára lọ́lọ́run kéèyàn pa ọkàn pọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa in ijtama'u ala an yadurruka tán bá kóra wọn jọ lórí pé aláwọn ó bá tiẹ̀ jẹ́ ni lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu wọ́n lè kó ìnira kankan bẹ́ẹ̀ àfi káwọ ọmọ kékeré tí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tí ó pípí ọkàn rẹ̀ ìpé bàpí ọlọ́run ọba òun ni ó máa ṣe é òun ló lè ní kó róre òun ló lè ní kí nǹkan bọ́ fún ẹ òun ló lè ní kí aburú ṣẹlẹ̀ sí ẹ àwọn èèyàn lè jẹ́ sábà bí oore tí ó ṣẹlẹ̀ sí ẹ àwọn èèyàn lè jẹ́ sábàbí aburú tí ó ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló máa ní káwọn kan wọ̀nyí kó gba ṣíṣe so ló fi wípé Allah subhanahu wa ta'ala ó sọ fún wa ó ní ma asaba min musibatin fil ardi wala fi illa fi kitabin ọlọ́mọba subhanahu wa ta'ala ní àdánwò kan ò ní ṣẹlẹ̀ sí yín lórí ilẹ̀ kádánwò kan ṣẹlẹ̀ sí yín kò sí wala fi anfusikum àdánwò kan ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí ẹ̀mí yín illa fi kìtàbì àti kó ṣe kó ti ń bẹ lákọọ́lẹ̀ min qabli anna bra'aha síwájú káwọ ọlọ́run ọba tó ní kó ṣẹlẹ̀ sọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní kí ànábì sallallahu alaihi wasallam kó máa ka ilé fún àwọn èèyàn so agbàpé wa ma tasha'una illa yasha Allah ẹ̀ẹ́dẹ́gbèrò pé ẹ fẹ́ ṣe nǹkan kan àyàfi tó bá ń bẹ́nu èròǹgbà ọlọ́run ọba lókù wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ọlọ́run ọba ọba àgbáyé so eléyìí sọ fún wa ike agbọ́dọ̀ pọkàn pọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fi jalbi manfa'atin tá a bá ń lé orí kan aw daf'i àbá fẹ́ ti aburú kan kúrò ká gbà pé oore tá à lé yìí a lè dá nìkan rí a lè dá nìkan mú oore náà wá bẹ́ẹ̀ ni aburú tá a fẹ́ ti kúrò yìí a lè dá nìkan tí dànù a ní di ìkúnlọ́wọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala torí ẹ̀ láti gbọ́dọ̀ gbára lé eléyìí la máa fi sọ wípé ìyáka na'budu wa ìyáka nasta'in èyí ọlọ́run ọba nìkan làwa ń sìn wa ìyáka nasta'in ìrẹ́ nìkan lẹ̀ làá máa wá ní olùrànlọ́wọ́ sọ ẹni tó ń wọ́ ọlọ́run ọba lórùrànlọ́wọ́ nìkan ẹni tó ṣe wípé ó gbára lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala nìkan òun lẹni tó pọkàn rẹ̀ pọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tí nǹkan bá ṣẹlẹ̀ sí ní tí ó fẹ́ yóò pà pé kí ni àmúwọ ọlọ́run tí tó fẹ́ tó bá ṣẹlẹ̀ sí yóò pà pé kí ni ó ń bẹ́ẹ̀ mẹ́rọ ń gbọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà kò ṣe kó ní agbára kan tóun fi lè sọ pé kí nǹkan máa ṣẹlẹ̀ òun ò ní agbára kan láti mú àǹfààní kan wá fúnra òun ò ní agbára kan láti lè fi ti aburú kan kúrò fúnra wọn yóò wá gbára lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò jù rẹ̀ lè fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so torí ẹ̀ a ní gbólóhùn àtàwákùl ala Allah òun náà ni al-i'timadu ala Allah lé ọlọ́wọ́ subhanahu wa ta'ala fi daf'i fi jalbi maslahatin aw manfa'atin láti lè mú àǹfààní kan wá fún ẹni àwọn ìdáfẹ́ ìmọ̀bọ̀ rásì àbí láti lè fi ti ìnira kan kúrò ma àfikọ̀ ti lè là tí yẹn dẹ̀ máa ní trust inú ọlọ́run ọba subhanahu wa ta'ala máa lè àkàdé asbábí almadhuni fiha ṣùgbọ́n in tó bá yẹ ká tún ṣe àáṣekè àáṣe yẹn a mọ̀ sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ insha Allah lórí agbègbè yìí àwọn afá àmọ́ sọ fún wa wọ́n ní ó ní táǹpé ní àtàwákùlù àti àtàwákùlù àtàwákùlù ó yàtọ̀ sí àtàwákùlù àtàwákùlù la ṣàlàyé ẹ̀ ní ṣókí àtàwákùlù òun ni pé lára nǹkan tá sọ kalẹ̀ nǹkan kan sí ń bẹ́ẹ̀ kí ni tó mísì níbi àtàwákùlù tó sọ pé alágbájá tàwákùlù ló ní kò ní tàwákùlù òun ni kó ṣe yí pé kéèyàn mọ́ mú sábàbí sábàbí ó ti sì kò mú sábàbí ó wá lóun gbára lọ́lọ́ ó gbà pé kí ni ọlọ́mọba ni máa mú oore wá fún yìí ọlọ́mọba ni máa ti aburú kúrò fún yìí sábàbí tẹ́sí wáyọ̀ da kò mú sábàbí yẹn so wọ́n á nírú èèyàn bẹ́ẹ̀ tàwákùlù lóní kò ní tàwákùlù so ló jẹ́ pé ẹni tí ó fẹ́ bímọ ó wù kó lọ́mọ láyé jamaa kí ló máa ṣe yóò fẹ́ ìyàwó tó ẹ́pọ̀kùnrin tó ẹ́pọ̀bìnrin yóò ṣe kí ni yóò lọ́kọ ẹ̀yìn tí ọkọ àti ìyàwó dẹ̀ máa ṣe wọ́n ṣe ṣùgbọ́n kí ẹ sọ ipò ń fẹ́ bímọ láyé olóhun ò ní lọ́kọ òun ò ní níyàwó ìtọ́kùnrin àtobìnrin máa ń ṣe tọ́ máa fi máa wáyé olóhun ní ṣe òun dẹ̀ máa bímọ bóòlò ìfẹ́ bímọ ó ní tàwàkáltù ala Allah àwọn àfóònì lam tatawakkal ala Allah bal tawakkalta ala Allah ó gbára lọ́lọ́wọ́ ìtò ṣe òun ni pé òun wọ agọ̀ òun wọ agọ̀ torí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ kó yọ̀ǹdọ̀ ọmọ fún ẹ ó gbé sábàbí kan kalẹ̀ sábàbí tó gbé kalẹ̀ yẹn òun náà ni pé kó fẹ́yàwó kí wà àti ìyàwó ṣe èyí tí ọkọ àti ìyàwó máa ṣe sábàbí yẹn wọ́n wá lóòlù sábàbí yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé hikma wisdom ọgbọ́n tí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala gbé kalẹ̀ ó tako lórúkọ pé ó gbára lọ́lọ́wọ́ wa ó ń tako ọgbọ́n tí ọlọ́wọ́ ọba gbé kalẹ̀ ọlọ́wọ́ ọba mọ wípé ó kàn mọ bu àwọn èèyàn lọ́mọ láì ṣe pé wọ́n fẹ́ yàwó àmọ́ súnmọ́ra wọn ọlọ́wọ́ ọba mọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ ó ní tí mo fẹ́ kẹ́ ẹ̀kọ́ délé yìí so ẹ fẹ́ yàwó ẹ lọ́kọ ẹ wá ṣe báyìí tẹ́ ẹ bá ṣe ẹ ti mú sábàbí sábàbí tẹ́lẹ̀ mú yẹn sábàbí tí ọlọ́wọ́ ọba yọ̀ǹda sí so ló jẹ́ pé ẹni tí kò fẹ́yàwó tánkà kíra wọn mọ́lẹ̀ sábàbí tọ́lọ́wọ́ bo yọ̀ǹda sí òun ni tí wọ́n ṣe kí tí wọ́n mú yẹn sábàbí ni ṣùgbọ́n sábàbí yẹn kò ń ṣe sábàbí tí ọlọ́wọ́ ọba àbú torí pọ́lọ́wọ́ ọba ní ká má ṣe zìnà. ó ní wà látẹ́kọ̀rọ̀ zina ẹ gbọ́rọ̀ súnmọ́ zina ṣíṣe iná òkànà fàáhíṣà tàbí àṣẹ́sílà ọlọ́ni ni ọ̀nà burúkú dẹ̀ so a gbọ́dọ̀ lọ́kọ káfẹ́yàwó káṣe tọ́pọ̀ àtìyàwó máa ṣe a máa sọ pé kí ni agbára lọ́lọ́ kò tí sí garanti wípé ọmọ ó wà náà àmọ́yé àwọn tán ti fẹ́yàwó tán ti lọ́kọ tí ó rẹ̀ tí sọmọdì sí ẹlòmí ti ń bẹ láti ti 15 years ló ti fẹ́yàwó ló ti lọ́kọ tí ó ti bímọ dì sí ẹlòmí 30 years kò ìbímọ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe etí ọkùnrin àti obìnrin ń ṣe ṣùgbọ́n lọ́wọ́ bó ní kó dọ́mà wọ́n dẹ̀ ti lo sábàbí yẹn ṣùgbọ́n nǹkan yóò ṣe kí kò tí dé so ó túnmọ̀ sí wípé ọlọ́mọba subhanahu wa ta'ala a tún lè sọpá lo sábà díyẹn kó ní nǹkan tá ń fẹ́ kó mọ́ ṣe kí kọwọ́ wá má tẹ̀ bẹ́ẹ̀ ni àwọn nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fẹ́ lówó yóò ṣe kí yóò ṣiṣẹ́ yóò tajà àbí kó kọ́ṣẹ́ ọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́nà ọ̀nà tí a máa fi lówó ṣùgbọ́n kí èèyàn kiri mọ́lé ọlọ́run bá ní máa lówó máa lówó a ní ìgbára lọ́lọ́run o ìwà àgọ̀ nìyẹn ó mú sábàbí tó yẹ kó mú tọ́lọ́run ọba ṣe kí tó yí ọ̀dà ìgbà ẹ̀ ló wà sọ pé kí ni kò gbára lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n kò mọ́ musálà bí tọ́lọ́wọ́ ọba ní kó mú wá ní mo lọ́lọ́ ẹ̀ẹ́ tàwákùlù ni wọ́n ń pè ní ìwà gọ̀ọ́lì bẹ́ẹ̀ náà ni ìtì aburú kúrò nísìn ẹni tí ò fẹ́ kí olè wọlé o àbí kò fẹ́ kí olè kó wọ ṣọ́ọ̀bù yóò ṣe kíni yóò ṣe géètì yóò tilẹ̀kùn ṣùgbọ́n èèyàn kan olóńgbára ọlọ́run ó fi ṣọ́ọ̀bù ẹlẹ́kùn tí kò ṣe géètì tí ṣọ́ọ̀bù ilé rẹ̀ ó ṣílẹ̀ gbáyàwó wá ló ń gbára lọ́lọ́run àwọn àfáà ní ẹ̀ẹ́ ìgbára lọ́lọ́run kọ́ yẹn ìwà gọ̀ nìyẹn torí pé ọlọ́run torí pé àwọn sábàbí kan ń bẹ ẹ haramu ni ìtọ́lọ́wọ́ bò bá yọ̀ǹda fún wa sábàbí tá a bá mú sábàbí àti ṣe nǹkan tó jẹ́ haramu àpèjúwe ẹni tó mú àdó kankan mara wọn tó so mọ́ ṣọ́ọ̀bù tó ní yóò máa pòtẹ́kì ṣọ́ọ̀bù tí ò ní jẹ́ kí àwọn olè lè wálẹ̀ àbóso ìgbálẹ̀ mẹ́nu ṣọ́ọ̀bù àbóso mọ́lé sábàbí lòun rò pé òun mú yẹn ṣùgbọ́n nǹkan yẹn níwájú ọlọ́run ọba kò ń ṣe sábàbí ẹbọ nìyẹn tọ́lọ́wọ́n ọba òyọ̀ǹda ṣùgbọ́n ẹni tó ṣe géètì sí ẹnu ọ̀nà rẹ̀ tó fi kọ́kọ́rọ́ tì í ọlọ́run ọba gbà yóò wọlé ṣùgbọ́n ẹni tó lo àdó àbófin ìgbálẹ̀ síbẹ̀ ọlọ́run ọba òṣè kí ògbà yẹn wọlé ẹni tí ò fẹ́ kí àwọn ọ̀tá kán ní ìkápá lórí wọn yóò mú sábàbí náà lára sábàbí òun ni àwọn àdúrà tá a máa ń ṣe anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó fún wa ní ká máa ka ayatul kursiyyi ó ní ká ka al-mu'awwidhatan kul méjèèjì bákan olúwàláwò ahad àtàwọn nǹkan tó jọmọ́ báyìí tánà ìsọ̀lá asálám tó rẹkọmẹ́ndì fún wa sábà bí nìyẹn yẹn làwọn àfáà máa ń pè ní sábàbù ṣàrẹ̀ẹ́yò sábà bí tó ṣe wípé ààrẹ rí fún láti inú alkùrán àbí láti inú súnnà wọ́n mú ẹ̀rí yẹn jáde ànábì sọ báyìí sallallahu alaihi wasallam ọlọ́run sọ báyìí sábàbù ṣàrẹ̀ẹ́yò èyí tá a sọ lẹ́ẹ̀kan wípé èèyàn ṣe géètì ó fi kọ́kọ́rọ́ tì ìyẹn àwọn àfá ó pè ní sábàbùn hìsíyò sábàbí tó ṣe wípé common sense ìgbà wọlé gan tá gbogbo wa ń fojú rí níbi sábàbí common sense yìí òun ni wọ́n ti gbádànù àwọn nǹkan tó ṣe wípé kò ń ṣe ààrẹ lápẹ̀jú èsìn tí bá mú ìgbálẹ̀ tí mo so mọ́ ẹnu ọ̀nà wọ́n ní ìgbálẹ̀ yẹn òun ni ó máa dáàbò bo ṣọ́ọ̀pù mi níbi káwọn olè máa wá àtàkì ẹ̀ jẹ̀mọ́ ṣé ó bá làákà ìlú ẹ dáhùn kò bá làákà ìlú ṣùgbọ́n ibi tí ó ti fẹ́ bá làákà ìlú lọ́dọ̀ àwọn ẹlòmíì ni wípé wọ́n á kọ̀ǹsọ́ọ̀tì àlùjẹ̀nù ìtọ́fẹ́sọ mọ́ ṣọ́ọ̀bù yẹn ó ti ní í ṣe pẹ̀lú kíní àwọn àlùjẹ̀nú bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé ó máa ń ṣe àwọn ìjì rẹ̀ bẹ̀ fún àlùjẹ̀nú ẹ̀yìn ìyẹn ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìyẹn ló fi jẹ́ sábà bí tí ẹ̀sìn ò gbà wọlé tó jẹ́ kí wọ́n á wo pé à ṣé gbálẹ̀ nìkan ni wọ́n pe òkè kò ń ṣègbálẹ̀ nìkan àbí kí ló wà lára rẹ̀ so ó túmọ̀ sí pé ó ní ṣe pẹ̀lú àlùjọ̀nù kan tí wọ́n ti ṣe àwọn ìjírẹ̀bẹ̀ kan fún ìyẹn dẹ̀ ní ẹbọ ni téèyàn ò gbọ́dọ̀ máa forúkọ àlùjọ̀nù kankan gẹ́gẹ́ bí tí ọlọ́mọba subhanahu wa ta'ala sọ ṣùgbọ́n tá a bá ní káwọ́ kákan fi balẹ̀ kọ́ṣọ́ọ̀bù lásán kò bá sẹ́ǹsì mu torí pé kí ni ìgbálẹ̀ ọkùpá ìnú ṣọ́ọ̀bù kí ló fẹ́ ṣe ṣùgbọ́n torí pé ó ní connection ó ní í ṣe pẹ̀lú àlùjọ̀nù òun làwọn èèyàn fi ń lò ìwà ní ṣe pẹ̀lú àlùjọ̀nù yẹn òun gan ló sọ ọ́ di ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ní sísá bá wo bí géètì yìí ṣe wáyé nísìn common sense ilé ká mọ̀ pé ìdáàbòbò ni eléyìí jẹ́ ti mú sábàbí ṣùgbọ́n sábàbí ta mú yẹn ṣé ó lè wá ṣe kí ó lè dáàbò bo wa tán yanyan ibẹ̀ láti wá gbára lọ́lọ́ ṣùgbọ́n a ti ṣe tí ọlọ́wọ́n ọba ní kí a ṣe pé ká mú sábàbí ṣùgbọ́n àwa gbà pé sábàbí ta mú yẹn o kò tó láti fún wa ní ìtafẹ́ àwa gbára lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ṣe sọ ń pẹni tó wọ́ ọmọ ó ti fẹ́yàwó òun àti ìyàwó súnmọ́ra wọn ó ti lọ́kọ òun àtọ́kọ́ súnmọ́ra wọn ṣé yẹ tó láti jẹ́ pé ó gbọ́dọ̀ bímọ láyé kò tó ó sì gbọ́dọ̀ gbára lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala so ìgbára lọ́lọ́wọ́ ọba kíyàn dẹ̀ ní trust inú ọlọ́wọ́ ọba ipò òun ló lè ṣe kò sẹ́ni tó lè ṣe ìtọ́wá ẹ̀ka ṣe àáṣe nìkan ẹ̀yẹn nǹkan ilẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tí ọlọ́wọ́ bá tó ṣe kí tó yọnu sí tó yọ̀ǹda bóyá alẹ́rìí fún láti inú alukur'ani àbí sunna àbí common sense jẹ́ ká mọ̀ pé nǹkan yìí kò tapẹ̀ sí àti wá ṣe é tán àwa la agbára lọ́lọ́ lẹ́yìn eléyìí náà táwa la agbára lọ́lọ́run yẹn ni ìta afẹ́ yẹn tí ò bá tún wá tẹ̀ wá lọ́wọ́ torí pé ó ṣeé ṣe ká la agbára lọ́lọ́run náà kọ́lọ̀ ń wò pé àbí kíní yìí mi ní fún ọ àti sọpá agbára lọ́lọ́wọ́ ọlọ́wọ́ àtún wá ní ó ti ṣe gbogbo tó yẹ kó ṣe ó tún ló gbára lébi ṣùgbọ́n eléyìí mi ìfẹ́ fún ẹ ara agbára lọ́lọ́wọ́ ọba wa náà wá ní àátún fi ju wọ́lẹ̀ ó ní wọ́n ń pè ní kíni kádàrá ike kagbà kádàrá gbọ́ ike mo ti ṣe gbogbo tó yẹ kí n ṣe ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kì ní yóò tẹ̀ ní lọ́wọ́ bójúwọ́lẹ̀ tó ní pé wọ náà ló dá mi wọ ló ní mí bójúwọ́lẹ̀ fún ẹ̀ eléyìí náà ń pè ní kí ni àtàwákúlù ala Allah ìgbára lọ́lọ́run dáńpé ní ìgbára lọ́lọ́run bá yọ̀ǹda fún yàn láti ṣe èyàn ó ṣe ìgbára lọ́lọ́run èyàn gbára lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tó wáyé pé tó mẹ́nu kádàrà ọlọ́run ọba ni pé nǹkan èyàn ó ṣe èyàn láburú yóò ṣe kí ni yóò ṣe èyàn jama mo rò pé ẹ gbọ́ mi yé sọ tí èyàn bá gbọ́ ní tó ń pè ní àtàwákùlù yé èyí ò túmọ̀ sí wípé tó bá ti ṣe nǹkan bó ṣe yẹ kó ṣe ọwọ́ rẹ gbọ́dọ̀ tẹ nǹkan tó ń fẹ́ tó bá ti ṣe nǹkan bó ṣe yẹ ṣe o gbọ́dọ̀ rí aburú kankan kò túmọ̀ sí sọlọ jẹ pé ọmọ kékeré alánàbí sallallahu alaihi wasallam ńkọ́ ní tó sọ fún náà nìyẹn ó ní lọ́mọ̀ wa'alam anna ummata lọ́mọ pé àwọn èèyàn làwùsàmà àti tamakójọ aláyànfàáúkà bí ṣọ́yìn ipa wọn fẹ́ ṣe ní àǹfààní kan lámìyànfàáúkà illa bí ṣọ́yìn kọ̀tàbà olúwàhùlà má gbára lé wọn ọlọ́ni kú wọ́n gbára lé ìtọ́lọ́n ti kọ fún ẹ wípé yóò tẹ̀ lọ́wọ́ náà ni wọ́n padà ṣe fún ẹ wọ́n ní sáma wo aláyàdùrúkà tán bá kójọ pọ́n àfẹ́ ṣe láyàdùrúkà ilá bìṣẹ́ ìkọ̀kàtàbọ̀ ọlọ́hu aláìkì ìtọ́lọ̀ tí ní ó ṣẹlẹ̀ sí ẹni òní ó ṣẹlẹ̀ sí ẹ tó ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ni tó ní ìgbára lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kò bẹ̀rù ní bẹ̀rù tí ó mú máa lọ bá àwọn tó ṣe wípé kò yẹ kó lọ bá yóò wọ̀ pé tó ń bá fẹ́ nǹkan ọlọ́run náà lòun á béè lọ́wọ́ rẹ̀ ọ̀nà tọ́lọ́run bá ní kó ń tọ̀ òun ó tọ̀nà yẹn tó bá dẹ̀ ń bẹ́ nínú kádàrà ọlọ́run ọba kó òun ó rí nǹkan yẹn òun ó sọ tó bá rí nǹkan yẹn inú rẹ̀ ó dùn tí ò bá rí nǹkan yẹn yóò ní qadarullah wa ma sha'a fa'al ntọ́lọ́n ti kádàrà bó ṣe ní ó lọ ní tó bá ń bẹ́ ní orúkọ ọlọ́run ọba ni ó ṣe ni ó ṣe tó bá ṣe pé ìdáàbòbò ló wá fún nǹkan ó ti ṣe gbogbo ògbìyànjú tó lè ṣe tọ́lọ́run ọba yọ̀ǹda fún onítorí pé òun wá ìdáàbòbò kó máa lọ torí bọ ẹbọ ẹlòmíín sì ó torí pé òun wá ìdáàbòbò gbogbo oríṣiríṣi àwọn ẹbọ ni ó máa ṣe tó lóun ṣógun ayẹta òun ṣe wọ́n darí kan òun ṣe yọnú ayé yọnú àgbà gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú pé ká máa ṣèpèsè fún àwọn àlùjọ̀nú àti àwọn ẹ̀mí burúkú yìí yóò ṣe gbogbo àwọn nǹkan yẹn tẹ bá ní kí ló dé tó ṣùgbọ́n eléyìí a ló náà ni kẹ́mílẹ́gùn náà ni so àáyí ewé yẹn bẹ́ẹ̀ kò ní tawakkul ala Allah kò gbára lọ́lọ́run ọba subhanahu wa ta'ala látara pé ọ̀nà tó ń tọ̀ ní tó ń mú ní sábà bí yẹn ní tọ́lọ́run ọba òyọ̀ǹda ni ìyẹn ò dẹ̀ ní kí àdánwò tó ń sá fún kó mọ́ sí so ló jẹ́ pé ẹ̀rẹ́ lòmíì yóò jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn náà yóò ṣe gbogbo ẹ̀ tọ́lọ̀ọ̀bá subhanahu wa ta'ala bá ní ẹ̀mí rẹ̀ onígun kò nígun náà bẹ́ẹ̀ni gbogbo oríṣiríṣi ló ti jẹ́ tọ́lọ̀ọ̀bá ní àdánwò yóò ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ sí ni ẹlòmí lórúkọ pá ń wọ́ ọmọ kò fẹ́ ẹ sí jẹkújẹ tí ó ti jẹ gbogbo tán pé ń jẹkújẹ ló ti jẹ àwọn nǹkan tọ́lọ̀ọ̀bá ṣe léèwọ̀ gbogbo ẹ̀ ló ti jẹ́ torí kó wọ́ ọmọ tọ́lọ̀ọ̀bá ò bá sọ pé yóò bímọ kò ní bímọ náà ni tó bá ti ń bẹ́nu àkọọ́lẹ̀ ọlọ́mọba pé kò ní bí kò ní bí torí ẹ̀ ló jẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí yóò gbára lọ́lọ́run níta ń pè ní ìgbára lọ́lọ́run máa ṣàlàyé yìí a mọ̀ rí ìgbára lọ́lọ́run ọba níbi ìní trust inú ọlọ́run ọba póun nìkan ló lè ṣe é ọ̀nà tó bá dẹ̀ tún sọ fáwọn pé káwọn tẹ̀lé tó yọ̀ǹda làwọn ó tẹ̀lé tó wá ń bẹnú àkọọ́lẹ̀ rẹ̀ pé táwọn ń wá àwọn orí àwọn orí tó bá rẹ̀ ń bẹnú àkọọ́lẹ̀ rẹ̀ pé táwọn ń wá àwọn òníri àwọn òníri tó bá ń bẹnú àkọọ́lẹ̀ pé táwọn ń sá fún táwọn fi tọ ọ̀nà tó ní káwọn tọ̀ ẹ́ nǹkan yẹn òníṣà wọn kò níṣà wọn tó bá ń bẹnú àkọọ́lẹ̀ rẹ̀ pé táwọn ń sá fún yẹn yóò ṣà wọn yóò ṣà wọn eléyìí ni wọ́n ń pè ní kíni so ló jẹ́ pé ìwà àgọ̀ kò kí ń ṣe kí kò ń ṣe ìgbára lọ́lọ́ kíyàn ni mo gbára lọ́lọ́ kò wá mú sábàbí ìwà àgọ̀ ní nínú ẹ̀sìn Islam so ìtọ́lọ̀ bá yọ̀ǹda fún wa à á lò ó tí ó bá ti kí ń ṣe nǹkan haramu ẹ́n dàtí ìsìntọ́lọ̀ bá yọ̀ǹda fún wa kò ń ṣe nǹkan haramu à á lò nǹkan yẹn sábàbí la mú yẹn ṣùgbọ́n àwọn agbára lọ́lọ́run pé ọlọ́run ọba ló sì lè ṣe pẹ̀lú sábàbí ta mú yẹn náà lọ́lọ́run ọba fi sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam onífà ìlà àzántà tó bá ti dìsáìdì fatawakali alọ́lá gbára lọ́lọ́run ọba subhanahu wa ta'ala. anábì sallallahu alaihi wa sallam ọba ní kó kó àwọn èèyàn jọ jíròrò pẹ̀lú wọn gbàmọ̀ràn lẹ́nu wọn tẹ bá ti wá jíròrò ibi tẹ́ni bá wá kò sí ibi tí ẹnu yín kò sí tó bá ti take a decision patawakkal ala Allah gbàrà lọ́lọ́ àrípọ́n ti mú sábàbí ọ̀nà tọ́lọ́ wọn bá advice ní wọn ipe kan tọ̀ wọn ti tọ́ òun ni pé kí ni ànábì gba ìmọ̀ràn lẹ́nu àwọn sàábé níbi ààyè tó ti ní kó gbàmọ̀ràn so ìgbà míì nísì a lè gbà mọ̀ràn lẹ́nu èèyàn lẹ́nu èèyàn kèèyàn méjì kó ṣe pé ìmọ̀ràn tá a gbà yẹn yìí a lè lò ó kó wọ́n ṣiṣẹ́ síbi tí a rò pé yóò ṣiṣẹ́ sí amú sábàbí ṣùgbọ́n sábàbí tá mú yẹn a sọ wípé dandan ó gbọ́rọ̀ níbẹ̀ nísìnyẹn lómi ó sọ pé oògùn ah, yìí nìyí tẹ wá lò ó ó máa ṣiṣẹ́ fún nǹkan báyìí bóyá ogun malaria ni eléyìí wọ́n lè ní ogun onírúurú ni eléyìí wọ́n lè ní ogun kan báyìí báyìí èyàn dẹ̀ lò tẹ́lómi bá lò ó yóò ṣiṣẹ́ tẹ́lómi bá lò ó kò ní ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni nǹkan yẹn ogun malaria ní tòótọ́ sábàbí ni ó lè ti mú sábàbí yẹn ṣùgbọ́n lọ́wọ́ ọgbò ní kí nǹkan yẹn lọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé a yẹn kò túmọ̀ sí pé nǹkan yẹn gbọ́dọ̀ rí bá a ṣe rò pé yóò rí ṣùgbọ́n kí wọ́n wá ní ah, àbíyàn tí ń lògùn náà kò ṣe kíní à ah, ní mọ́ lògùn mi ní mọ́ lògùn tó bá ṣe kíní tó bá rẹ̀ mí a sọ pé kíní ìwà àgọ́ kó mọ́ lògùn tọ́lọ̀ ń lára ara ìyẹn máa ń mú sábàbí ni kódà kí nǹkan ẹ mọ́ rí bó ṣe rò pé yóò yìí òó mú sábàbí so arákùnrin kan lásìkò anábì sallallahu alaihi wasallam ó wá ó fẹ́ kírun ìgbà tó fẹ́ kírun ó gbé ogun rànkúmí wá sí mọ́ṣáláṣí ó wá ránàbì sallallahu alaihi wasallam ó yí òjíṣẹ́ ọlọ́run ó fẹ́ kírun rankumi ṣé kí n fílẹ̀ àbí kí n so mọ́lẹ̀ ṣé mo lè fílẹ̀ láì so mọ́lẹ̀ àbí kí n so mọ́lẹ̀ ṣé mo lè fílẹ̀ kí n má so mọ́lẹ̀ kí n gbára lọ́lọ́ sí ṣe pé tọ́lọ́ náà mo fẹ́ wá ṣe kí n fi rankumi yẹn lẹ̀ láì so mọ́lẹ̀ anẹ́sọ̀lá asálá ní ekil wátawakẹ̀ lọ so mọ́lẹ̀ tó wá so mọ́lẹ̀ tán wá gbára lọ́lọ́ lọ so mọ́lẹ̀ náà tó wá so mọ́lẹ̀ tán wá gbára lọ́lọ́ so ká ní pé kò lọ so rànkúmí yẹn mọ́lẹ̀ rànkúmí wá sálọ àmọ́jí ó wá ní á ah, tọ́lọ́nà mo dẹ̀ fẹ́ ṣe o ẹ́ ṣé àdánwò tó máa ń kẹ́yàn ní àwọn fẹ́ ṣe tọ́lọ́run a sọ wípé ìwọ gangan fún rẹ ló ti kọ́kọ́ wà àgọ̀ torí pé ẹ̀sìn náà ní kó mú sábàbí sábàbí ni pé ràǹkúmí wọ́n máa so mọ́lẹ̀ ní tó o bá fẹ́ kó já lọ ò so mọ́lẹ̀ ní. so kí èèyàn bá wá so mọ́lẹ̀ náà ká nígbà èèyàn so mọ́lẹ̀ ó wá lọ kírun náà wọ́n tún padà wá ṣe kíní wọ́n tún padà wá jí ràǹkúmí lọ àbí ràǹkúmí padà já ó wá ní á ah, mo dẹ̀ gbára lọ́lọ́run ẹni tí ó bá gbára lọ́lọ́run dáadáa kò ní ronú lọ́bẹ̀ ìtí ó sọ náà ni wípé qadarullah wa ma sha'a fa'al ọlọ́run ní bí ó ṣe rí nìyẹn ṣùgbọ́n kò ní blame ara rẹ̀ wípé òun ò so mọ́lẹ̀ torí pọ́ mọ̀ kó ń so mọ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ògbìyànjú tó ń ṣe náà ìtọ́lọ̀ ni ó ṣẹlẹ̀ náà ni ó ṣiṣẹlẹ̀ ẹni tí kádà tí tàwákù ìgbàra lọ́lọ́run tí ó rinlẹ̀ lára ẹ̀ nìyẹn bàbá ànábì Yusuf alayhi salatu wassalam ìgbà tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n lọ róúnjẹ ní ìlú Egypt wọ́n ti wá mú àsìmì Yusuf ó ní kí wọ́n mú àbúrò wọn tó kéré jù Bunyamin ó ní kan mú dání bàbá wa sọ fún wọn yí pé tẹ́ bá fẹ́ wọlé o gbogbo yín ẹ má gbójú kan wọlé o gbogbo yín ẹ má ṣe kíni ẹ má gba géètì kan wọlé fadkhulu min abwabi mutafarriqa ẹ gba géètì ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé kí ló pàdé bàbá fi sọ bẹ́ẹ̀ bàbá fẹ́ mú sábàbí sábàbí yẹn ni pé tẹ́ bá gbójú kan wọlé ni àwọn èèyàn lè fojú sí yín lára so ó wá mú sábàbí sábàbí yẹn ni pé ẹ wọlé ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ kán mọ̀ fojú sun rárá ètò torí ẹ̀ sọ yìí pé kí àwọn ọmọ òun kán gbọ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé nìyẹn ṣùgbọ́n tó ṣe yẹ ó jẹ́ kí iṣẹ́ fi rọrùn ni ìgbà tí wọ́n wọlé ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá tí gbogbo wọn padà wá kójọ ó wá ń tírìtì wọn ní tírítmẹ́ǹtì ẹni tí ò ti ẹ̀ bá àbúrò yẹn sọ ẹni fi wọ́n fi á sínú ẹrù ẹrù wọn ẹrù àbúrò náà wá fi sí ìtàbúrò gbé bàtán wá rajà tán lọ wọ́n bá dá wọn padà wọ́n ní ará ọba wọ́n ń wá. ẹ̀yìn dẹ̀ ni akẹ́fí wọ́n ní àwa ń jalè ok a ẹ̀ ń jalè ẹjá tú ẹrù tí wọ́n wọ́n mú a jáde nínú ẹwà àbúrò a ẹ̀gbọ́n wo pé wò lélẹ̀ ìbáyìí bóun mo ṣe fẹ́ sọ fún bàbá wa àbúrò wa yusuf tí aṣàbúrú fún tààjù bàbá sunkúnsunkún torí títí ẹ̀ èèyàn wá ṣẹlẹ̀ táwọn oúnjẹ káàkiri àtúnwá ní pé ọba ní ká mú àbúrò wa pátápátá wá bàbá wọn wò pé ṣé ẹ̀ tún ní sọ wípé eléyìí náà tún sọnù ẹ̀ ní kòkó jẹ́ bẹ́yẹ ní kòkó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ Yusuf ẹ̀gbọ́n wá wò wípé kí la sọ fún bàbá wa báyìí onye wálé sọ̀rọ̀ ó ní èmi yẹn mú sílẹ̀ ẹ kò wọ́n wọ́n ara kò sí tó ẹni tá a bá a a nínú rẹ̀ òun là kalẹ̀ àbúrò náà bá máa yusuf ti sọ fún un wípé mi ni yusuf èmi ni ẹ̀gbọ́n rẹ̀ gbogbo tí ń bá display wọ̀ wọ́n kà á kún kí la fẹ́ ló ń òun ni pé bàbá wọn mú sábàbí kò fẹ́ kí àwọn èèyàn fojú sán ọmọ òun lára ṣùgbọ́n sábàbí tó ń mú yẹn ibòmíì ló tún já sí ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ní ànítorí yẹn sọ pé táwọn òun sábàbí ní tó bá yẹ pé ó yẹ ká ṣe àáṣe nǹkan yẹn kódà tá a bá ṣe é tán tí ó bá rí bá a ṣe rò pé yóò rí àwa ni kọ́dàrú lọ́ọ̀ wọ́n máa ṣọ́ àfààní nítorí wọn ni ó ṣe láti ṣe gbìyànjú ṣùgbọ́n kí ẹ má ṣe gbìyànjú lórí nǹkan kó ní mo gbára lọ́lọ́ tọ́lọ́ bá ti ní ó ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ àwọn àpẹẹsì òní àgọ̀ ni máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ìwọ ṣe gbìyànjú títí ẹ náà ṣe gbìyànjú títí ẹ so ìyẹn jẹ́ agbègbè kan náà ẹlòmíì ń bẹ tó ṣe yí pé ó máa gbára lé sábàbí débi pé kọjá àlà ó tún wọ̀ ọ́ eléyìí náà á sọ pé kò kì í ṣe ìgbára lọ́lọ́ nìyẹn níṣẹ́ lórí bìlí pé ìgbà tóun bá ti lówó ó yẹ kí òun lè lálàáfíà so kí lóun fẹ́ jẹ tó wù orí jẹ so kí ní ó mọ̀un sàárẹ̀ owó ń bẹ lọ́wọ́ so yóò gbára lé owó yẹn tọ́nù wá fẹ́ dán owó ní yóò wá sàárẹ̀ yóò wá ná gbogbo owó yẹn ni kò ní ríwó sàn bẹ́ẹ̀ ni gbogbo oúnjẹ tí wọ́n máa ń jẹ oúnjẹ lé ìdá oúnjẹ lé gbogbo ẹ̀ ló ń jẹ ọlọ́run dẹ̀ fẹ́ fi àárẹ̀ náà wò ẹ wá wo ẹni tó jẹ́ wéèrè ẹlòmíì tí ń rìn káàkiri ojú títí di ọdún mẹ́wàá ni lẹ́yìn kó jẹ́ wéèrè yẹn àárẹ̀ mi ò ní ṣe àárẹ̀ mi ò ní ṣe wọn ní ló ní kidney problem ó ní kíní kan problem ó ní kíní bẹ́ẹ̀ lè léyìí tí ó kìí ṣe wèrè tó wó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó problem elé ó problem elé so ẹlòmíì bìlíìbù wípé ah, tó bá ti bẹ kò yẹ kó ń ṣàárẹ̀ ìkánú àwọn olówó nàìjíríà òun ló ń sọ ó ní tọ́máléèyàn kan ní pírọ́blẹ́mù kan àárẹ̀ kan ṣe bóyá kídní kinní liver kinní ó lóun máa ń wò pé wọn ò rówó tọ́jú ara wọn onígbà tó ń wá gbọ́ pé Síndí Atọ abiola ó kú of àrùn kan ó ló ń wá wò pé ṣáwọn eléyìí ló tó rówó tọ́jú ara rẹ̀ ó rẹ̀ kó ń lòwò gbàgbò a máa ní èèyàn lówó ọkọ̀ eléyìí lówó débi téèyàn lówó dé ó sì jẹ́ pé irú àrùn báyìí ni ó tún wá pa irú obìnrin yẹn sọlẹ̀ ní àbílíìfù pé owó tó ń ní so kò ní ìkankan oléṣe wọn ní àrùn ìkankan oléṣe wọn ní kíní yóò fẹ́ ṣe gbogbo nǹkan fàánìwé èèyàn bẹ́ẹ̀ ó ti gbára lé owó ó gbàgbé ọlọ́run ọba subhanahu wa ta'ala so bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ẹlòmí àbílíwì pé ìmọ̀ ìjìnlẹ̀ àánú àwọn scientists àwọn medical doctors àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí ìjọba ń bá sọ̀rọ̀ pé ah, ẹ ń kírun ṣe bá ẹ fi gbogbo yẹn lẹ́ẹ̀ àwọn tí ó lajú àwọn tí wọ́n mọ reality àwọn náà láwọn ń ṣẹ̀sìn àsìkò sáyẹ́nsì láwà yìí ẹlòmíà ní gbogbo àwọn ti lọ sínú space àwọn ti bà lórí òṣùpá àwọn ti bà lórí kíní sóòkò sọ́lọ́hun ìmọ̀ ìjìnlẹ̀ máa yanjú gbogbo everything aláyin tẹ́ ẹ̀ máa yé tẹ́ ẹ̀ lajú ẹ̀yin lẹ́ máa ń ṣe ẹ̀sìn lẹ́lẹ̀ ń ṣe ẹ̀sìn kan kò sí kí ni sáyẹ́nsì ló lè ṣe. irú àwọn ẹni sìn wọ́n gbára lé asfaw wọ́n gbà pé àwọn nǹkan tá à ń ṣe yẹn àwọn míìsì yẹn ó ti tó à nídìí ọlọ́run. sọ irú èèyàn bẹ́ẹ̀ nísìn ní tó ń ṣe yẹn ṣírkù ló ń ṣe ó wo orun pẹ̀lú ọlọ́run ó mú làákàyè rẹ̀ ó sọ ọ́ di akẹgbẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ṣòro èèyàn bẹ́ẹ̀ ààrí ló ní tàwákú alàlá torí kókò tí ẹ gbàpọ́ lọ́wọ́ bá ó ní ṣe pẹ̀lú nǹkan kan tó ń bá ti lo àwọn means tó ń bẹ́ńlẹ̀ òun á ní result òun fẹ́ bímọ nísìn báyìí báyìí báyìí tó ń bá ṣe báyìí òun fẹ́ bímọ ọkùnrin òun mọ bó ń ṣe lè ṣe ṣẹ́pọ̀ obìnrin òun fẹ́ bí òun máa wọn kan tó wọn á ṣe tó máa jóbìnrin so only ní bìlíìfù means àwọn asbáàbù yẹn so ó wájé kó fojú kéré ọlọ́wọ́ba subhanahu wa ta'ala so eléyìí aburú ńláńlá yẹn gẹ́gẹ́ jẹ́ pé ìwà àgọ̀ ní kéèyàn ló ń gbára lọ́lọ́run kó wá lóun ò ní lo àwọn asbab àwọn means tó yẹ kó ń lò kán wá ní kí ló ń gbára lọ́lọ́run so ìwà àgọ̀ nìyẹn ó tako hikma ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà àrífín burúkú tó sọ̀yàn délẹ́bọ tó sọ̀yàn di kèfèrí òun ni kéèyàn gbára lé àwọn asbáàbù yẹn kò wá ní tọ́lọ́run pé kò sí kò sí ọ̀rọ̀ ọlọ́mọ́pọ̀rọ̀ ọlọ́run wọlé fi eléyìí tó ṣe báyìí ṣe báyìí ṣe báyìí afún ṣùgbọ́n ara wọn tẹ́ ti ṣe bó ṣe nìkan ṣe yẹn tí ó dẹ̀ mú rìsọ́ọ̀tì yẹn náà wà so ìkan nìyẹn then ìgbà ní ẹlòmí ò máa bẹ tó yẹ pé ó gbára lọ́lọ́ ṣùgbọ́n ìgbára lọ́lọ́ ẹni ìgbára lé àwọn míìsì yẹn ó ṣe kí ni ó pọ̀ ju bí ó ṣe gbára lọ́lọ́ eré àmọ́ pọ̀ láàrin àwọn èèyàn nísìnyí ó réèyàn kan tó ṣe pé bí a ẹni ẹ ló máa ń fún lówó ẹni ẹ ló gbọ́ bùkátà rẹ̀ ló máa ń ṣe àwọn nǹkan fún so ọkàn rẹ̀ ó so mọ́ ẹni yẹn ju bó ṣe so mọ́ lọ́run lọ ó pàpọ̀ lọ́run ló ń ṣe ọlọ́run ló lu ẹni yẹn sábà bí o ṣùgbọ́n ọkàn rẹ̀ máa so mẹ́ni yẹn tí pé tí kankan bá ṣẹlẹ̀ báyìí sí ẹni yẹn á wò pé á ah, bóun ló ṣe fẹ́ rí mi yóò pè rẹ̀ padà ni yóò fi gbà pé ọlọ́run ló ń ṣe kò ń ṣe ni ọlọ́run kan lu ẹni yìí gẹ́gẹ́ bí sábàbí rẹ̀ so eléyìí náà ẹni tó bá nínú nǹkan báyìí òun náà tàwa kúrú ẹ kéré tàwa kúrú ìgbára lọ́lọ́run gangan òun ni ká gbà pé kí ni ọlọ́run ọba ní máa ṣe nǹkan in tó bá fẹ́ ṣe yóò ṣe in tí ò bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè ní kó ṣe in tó bá sọ pé yóò kàn wá lóore yóò kàn wá ní tó wá sọ yí pé kò ní kàn wá kò sẹ́ni tó lè ní kó kàn wá ní tó bá ní ó ṣẹlẹ̀ sí wa láburú yóò ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè ti kúrò torí náà ní yẹ kéèyàn ṣe èèyàn ó ṣe lọ́nà tí ọlọ́run bá subhanahu wa ta'ala fẹ́ ká fi ṣe eléyìí ni wọ́n ń pè ní kí ni ìgbára lọ́lọ́run tá ń pè ní ìgbára lọ́lọ́run yẹn sọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wa man yatawakkal ala Allah fahuwa hasbu ẹni tó bá fi lè gbára lọ́lọ́wọ́ ọba fahuwa hasbu ọlọ́wọ́ ọba máa tó ọ̀nà kan nú al-Qur'an wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin ọlọ́wọ́ ọba tó bá ṣe kó olùgbàgbọ́ nìyí ẹgbára lé Allah ọ̀nà kejì nìyẹn nínú al-Qur'an al sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala olú eléyìí ní àmáyé àwọn ààyè nínú al-Qur'an Karim láti lè sọ fún wa ipe kagbára lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala anáwọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà sọ ní ọ̀rọ̀ ẹ̀kan ó ní law annakum tawakkaluna ala Allah anábìsọ̀ Allah kánípẹ́ ẹ máa ń gbára lọ́lọ́run ní hákọ̀tàwọ̀ kúlì bó ṣe yẹ kẹ́ ẹ gbára lé làrọ̀zákọ̀kún kàmá yẹ́rùsùkù tọ́yì ọlọ́run ọbọ̀ kò bá máa ṣe fún yín kó máa fún yín ní àrísìkì bó ṣe ń fún ẹyẹ kánípẹ́ ẹ máa ń gbára lọ́lọ́run bó ṣe yẹ kẹ́ ẹ gbára lé yẹn ràrọ̀zákọ̀kún kàmá yẹ́rùsùkù tọ́yì yóò máa ṣe àrísìkì fún yín bó ṣe ń ṣe fún ẹyẹ bóun lọ́lọ́ ṣe é ṣe fún ẹyẹ anamsọ́lá asálám ní ẹyẹ tẹ́rẹ̀ níyẹn tẹ́kùdú àkìmásọ lọ́wọ́ àárọ̀ àwọn ẹyẹ ó kúrò nínú ilé wọn àkìmásọ lẹ́ni tí bí ń pa kí náà lọ ṣe ẹ́ wọ́n wo oúnjẹ lọ sábàbí nìyẹn wọ́n òbí tọ́ ìgbà tí wọ́n bá padà sílé wọn nírọ̀lẹ́ wọ́n ti yó ẹwọ bá náà lè ṣe fún wa picture yẹn àwọn ẹyẹ gan mú sábàbí ẹyẹ ò dúró sínú ilé rẹ̀ kó sọ pé òun gbára lọ́lọ́run oúnjẹ máa wá báwọn níbi tó wà tẹ́kùdú kìmá sọ wọ́n jáde nílé lẹ́ni tó ń oúnjẹ lọ wọ́tàrú òbí tọ́ọ̀nà tí ó bá padà dé wọ́n ti yó ànábìnrin tẹ́yìn náà bá máa ń gbára lọ́lọ́run bẹ́ẹ̀ ọlọ́run ò bá ṣe àrísìkì fún yín bó ṣe ń ṣe fún àwọn ẹyẹ so ló jẹ́ pé ẹni tó ń wówó yóò ṣiṣẹ́ ni èyàn ń jòkó sínú ilé kó ẹ̀spẹ́ẹ̀tì wípé owó wà báwọn ẹni tó ń wọ́ ọmọ yóò tọ̀ ọ̀nà táwọn tó ń wọ́ ọmọ máa ń tọ̀lé kò ní máa ẹ̀spẹ́ẹ̀tì irú mírákù tó ṣẹlẹ̀ sí ìyá anábìrì isa alayhi salatu wa salam ipe ìyá ànábì Ìsá àlìsọ́láàtù wàsálàm ọkùnrin kò súnmọ́ wáyé ọlọ́run tó ṣe fún ìyá ànábì Ìsá ó lè ṣe fóun náà kóun náà gólé èyí ò kìí ṣe sándàdì kan yẹn sándàdì ní pẹ́ni tí ń wọ́ ọmọ yóò ṣe kí yóò lọ́kọ yóò fẹ́yàwó ni yóò dẹ̀ ṣe tí ọkọ àti ìyàwó máa ṣe sándàdì yẹn sándàdì yẹn anábì ibrahim alayhi salatu wassalam ìgbà tí ó ṣe wáàsí fún àwọn èèyàn rẹ̀ tí ó tẹ́ wọn lọ́rùn tán padà wo pé kí káwọn sun ná wọ́n dáná iná tó lágbára tó jù sínú rẹ̀ ọlọ́wọ́ bá ní kúnná yàná rùkú ní bardan wa salaman ala ibrahim ọlọ́wọ́ bá ní ayé rẹ̀ ná ó yá di tútù mọ́wàá jẹ́ tútù tó ṣe wípé yóò kó ìnira bá anábì ibrahim tútù ọ̀la ni ó jẹ́ fún ìpìlẹ̀ ni pé iná máa jó ni ṣùgbọ́n ọlọ́run bá gba agbára jíjó ni ìyẹn lọ́wọ́ ọ̀nà ìyẹn kọ́ ni sándàdì sándàdì ni pé kí ni iná máa jó ni so èyí ò ní wọnú iná lọ kó sọ yí pé kí ni tọ́lọ́mbá ló máa jó máa jó so torí pé kí ìpìlẹ̀ ni pé kí iná jó ni bẹ́ẹ̀ náà nìkan tá a bá rí pé kíní lè ṣe wá ní sùtá tá a mọ̀ pé kíní yìí tó lè ṣe wá ní sùtá ni a ní sọ pé a tẹ̀rí sí tọ́lọ́mbá ló máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ náà ni a ní tẹ̀rí sí nǹkan tá a mọ̀ pé nǹkan yìí nǹkan sùtá ni tẹ́sìn ò bá ti pa wá láṣẹ rẹ̀ a ṣọ́ra gẹ́gẹ́ bí ẹ̀sìn kò ṣe pa wá láṣẹ lóbi jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá ń lọ sójú ogun òun náà máa ń wẹ̀wù ni tó ń bọ́já pé kí ni ojú ọ̀nà ọlọ́run ọba ló ń jà sí yóò wọ ẹ̀wù rí kódà lè wọ ẹ̀wù rí méjì gan ó mú sábàbí nìyẹn kò ní sọ pé torí tọ́lọ́run ló fi ń jà tọ́lọ́run bá ní wọ́n á pa wọ́n á pa ọ́ nǹkan tí ò ní ṣe ni pé kò bọ pẹ̀lú ọlọ́run torí pé sọ wípé à ń lo ayé tá à gbogbo ó dé nǹkan tí wọn bá lòun dé mọ́ra kó òun fi wá òun fi wá aṣọ pé sábàbí lòun mú àá ní kò ń ṣe sábàbí tẹ̀sìn gbà wọlé ànájú ká mọ̀ pé eléyìí o ẹ̀bọ ni ṣùgbọ́n kí ìrànwọ́ kún wò ní mú sábàbí ìyẹn tó rọ́ǹgì ṣàdúà àdúà tá à ń ṣe ara sábàbí ara pa ń mú sábàbí ni à ń ka kúlẹ̀ àwùjọ méjèèjì à ń ka ayatul kùsì láti lè fi wá ìṣọ́ ara sábàbí tàbá wá ṣe tí nǹkan wá ṣẹlẹ̀ sí wa láburú kí láàsọ jẹmọ́ kọ́dàrúlá mọ̀ṣọ́ àfààní a ti ṣe tó yẹ ká ṣe ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala fa'alun bima yuriji ọba tí máa ṣe tó máa ń bẹ ní èròǹpa ẹ̀ láti ṣe ni ṣùgbọ́n e torí pa kó tọ́ lọ́nà tó yẹ ká tọ́ yẹn ó ní ẹ̀san dáadáa tí ó ń dúó dè wá lọ́dọ̀ rẹ̀ insha Allah tó wá níjọ́ gbé di àlùkìyàmà ṣùgbọ́n ní tó ṣe pé òun náà lòun sá fún òun sá fún aburú àwọn èèyàn ó wá lọ ń lo ọ̀nà tí ọlọ́run ọba ò fẹ́ ó ń so ń dè mọ́ra ń làdó lo gbogbo ẹ̀ kò sí garanti wípé èyí tó ń sá fún òun ṣẹlẹ̀ sí so ló jẹ́ pé ẹlòmíì ó lo gbogbo àwọn nǹkan yẹn náà àdánwò yóò dẹ̀ sì so ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run nítorí kó ń sá fún aburú àwọn èèyàn tó wá tún wá di jọ́ǹgbé ilẹ̀ alikiyama yóò tún wá jìyà ná ipe kí ni ó ṣe fọ pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala sọ ẹlòmíì wá yìí ó lè lo nǹkan yẹn kí n tó ń sá fún mọ́ṣẹ̀lẹ̀ sí ibi tíṣe ìtọ́n tí máa ń gbá ẹlòmíì mú nìyí yóò lo gbogbo àwọn oríṣiríṣi nǹkan tán máa ń lò tí yóò bẹ́sìn mu tọ́lọ́ ọba yóò da tánàbí yóò da àdánwò wá níṣẹlẹ̀ sí inú rẹ̀ ó máa dùn irú nǹkan iná ń pè ní istijraj nínú ẹ̀sìn òun ni pé ọlọ́wọ́ bá máa ń lọ́ọ̀yàn lára tí ẹ bá ń ṣe aburú bà mí títí tí aburú rẹ̀ ó fi pọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó fi pọ̀ hatta idha akhadahu àdìsọ̀ wá tọ́lọ̀ bá gba mú lábí òfin sòrò kò ní bọ́ ń torí náà jama ẹ jẹ́ ká gbára lọ́lọ́run ọba pẹ̀lú pé ká ṣe nǹkan tí ọlọ́run fẹ́ ká ṣe láti lè wá dáadáa táwọn wá fúnra wa àbí láti lè fi ti aburú kúrò ká lè gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ló lè ní kí nǹkan ṣe òun ló lè ní kó má ṣe tó bá dẹ̀ wáyé pé tá a fẹ́ ṣẹlẹ̀ sí wa ara àgbára ọlọ́run bá tá a ní òun náà ni ó jẹ ká sọ yí pé qadarullah wa ma sha'a fa'al kádàrà ọlọ́run bá eléyìí tó máa ń bẹ ní òun ló mọ rízìn tó fi ní kí nǹkan yìí ṣẹlẹ̀ olómọ rízìn tó fi ní kó ṣẹlẹ̀ bí mùsùlùmí ṣe lè kó ṣe gbọ́dọ̀ gbọ́yé níta ń pè ní àtàwákùlù ìgbára lọ́lọ́run lélẹ́yìí so ọmọ ń yàtàwá kalẹ̀ alọ́lá fọwọ́ hasù ẹni tó bá gbára ọlọ́run bá ọlọ́run ọgbó ṣe kí ni yóò tó so kọlọ́ba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa torí àsìkò àdàdó bí subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka alhamdulilah àbá ẹ̀kọ́ fún wọn náà àṣẹ láti fún wọn lọ́wọ́ wọn bákan náà láti àwọn olùkọ́ àdìgbà àkómọlá olùsẹ́yìn aláàkí ọ̀rọ̀ àṣẹyìn àwọn olùkọ́ ní ẹ̀sán rẹ̀ ẹ̀rí tí ó bá ṣe torí àkókò láti aago méje àláìwà ní ibi bàbá nínú àwọn tí àwọn aspect system ìmújẹjọ àjọwà bí.